tọ́wọ́ mi kú dédé àsìkò yìí nínú àsìkò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi báyìí mo wà ní ilé Ifẹ̀ nínú ọjà tuntun ọjà tuntun ni wọ́n ń pè bí báyìí tá a bá wá rìn lọ gèrègèrè lọ sọ́tọ̀ ọ̀sàlẹ̀ báyìí ibẹ̀ ni wọ́n ń pè ń sábò gbogbo ẹ̀ ni mo fẹ́ tọ̀ fún gbogbo ẹ̀yin tó ń wò mí lé kí nìdí tí mo dẹ̀ ṣe wá sí ilé Ifẹ̀ lẹ́ni ẹ a fẹ́ wá rìn ká tọ̀ ní ìlú ilé Ifẹ̀ a fẹ́ bi àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan ní oríṣiríṣi àwọn ìbéèrè tẹ́yìn náà máa nífẹ̀ẹ́ sí láti gbọ́ ìdáhùn wọn àyíkẹ́ dá ọkúṣẹ́ lórúkọ tèmi ẹ má gbé kúrò lórí Orísun ẹ jẹ́ ká rìn ká tọ̀ nínú ọjà tuntun ní Ilé Ifẹ̀ àti ọjà Sábó ẹ má bá mi ká lọ. ṣé tẹ bá tún ayé wa ó máa wù yín kẹ́ jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà sà. ẹ tí n bá táyé wá ó máa wù mí kí n jẹ́ kí n jẹ́ kan nú ọmọ orílẹ̀-èdè nàìjíríà torí ìpínlẹ̀ mi ni ìlú mi dẹ̀ ni ibi tán dẹ̀ forí mi sọ àti bàbá ìyá mi so tí n bá táyé wá ó máa wù mí kí n jẹ́ kan nú orílẹ̀-èdè mi lọ́rùn rẹ̀ ti nàìjíríà a dẹ̀ ń gan ìyẹn pọ̀ à ń ta ní nàìjíríà a máa dìbò dìbò kó ṣe bẹ̀ pọ̀ jù onídìí èmi ò fẹ́ ìyá ń jẹ wá gidi orin láti lásùpá àríná lò ó ní yí fóònù mo kó sí báyìí láàpù mo kó sí báyìí ó lélẹ́yìí o ó lélẹ́yìí kọ àríná kò sómi gbogbo ẹ̀ǹjẹ̀ wá níyà àárọ̀ mi fífọ́ sọ aṣọ ni mo gbọ́ gbòòrò yìí mo fẹ́ lọ pọ̀ ní kò sí ọ̀kan àrígbádùn kankan o. Hmm, a lè jẹ náà ṣùgbọ́n tí gbogbo nǹkan yàtọ̀ náà là ń fẹ́ gbogbo jíjẹ mímu ó nira ọkọ ò ṣe bí ọkọ lé bẹ́ẹ̀ ni ọmọ ò gbádùn ìyá ọmọ ò bàbá bàbá ò ọmọ ìyàwó ò ọkọ obìnrin ti wá di ẹni tó ń dá bùkátà ọkùnrin bá gbé bùkátà lé mọ́ o fúnra là ń gbé bùkátà báyìí obìnrin ti dọkùnrin pátánà tán là ń ṣe tán bá máa wí aláwa là ń jèrè ọmọ àwọn ò lè náwó lọ́mọ lórí ìgbà náà ń bẹ lọ́hùn kọ́ ìyẹn kájọ jèrè ọmọ kí sùnmọ́ bá jiná kọ́nà má fi kópa nìkan kọ́nà àwọn méjèèjì orílẹ̀-èdè báyìí náà dẹ̀rẹ̀ kọ́nà bá wa tún ṣe kọ́nà bá wa sọ gbàdẹ̀rọ̀ epo wọn gàrí wọn rẹ́sì wọn àrí ẹja aláràn àwa tálíkọ̀ lè fi ṣebẹ̀ mọ́ ẹ́rìsì tá a rà tẹ́tẹ́lẹ́ ó ti di three hundred naira ẹyọ kan. kò lè wù mí kí n jọmọ orílẹ̀-èdè nàìjíríà torí bí gbogbo ẹ ṣe ń lọ yìí náà ni o nǹkan wọ́n sí i so nǹkan ò wálẹ̀ oúnjẹ oríṣiríṣi nǹkan everything so ni ò lè jẹ́ kémi jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà o. òótọ́ bí gbogbo nǹkan ṣe lé jákèjádò náà ló lé ṣùgbọ́n ọlọ́ọ̀mí ṣe yanu aráàánú gbà ní gbogbo ọ̀nà á ṣe lálàáfíà so a gbọ́dọ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà rere. nàìjíríà kẹ us ní o ẹ̀yin náà rí ẹ̀yin náà wo nàìjíríà bí nàìjíríà ṣe rí náà gbogbo ẹ ti bàjẹ́ náà kò síṣẹ́ kò sí nǹkan ok nísìnyí báyìí ó yẹ kí n wà ń ṣáà ti máa ṣiṣẹ́ bọ̀ àwọn tíyẹn fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ gan wọn lówó lọ́wọ́ débi tá a máa lọ yí sàì lọ máa ṣiṣẹ́ so òun ló dẹ̀ fàwọ́kọ̀ eh, everybody tó fi lọ jalè ẹni tó dẹ̀ lè jalè ń sàn á dẹ̀ wá smart láti máa ṣe nàìjíríà kẹ ọlọ́mọ àjẹkín padà nàìjíríà mọ̀ láyé mi. nàìjíríà ilẹ̀ tó ń sàn um, fún wàrà fún oyin ní ilẹ̀ nàìjíríà so máa dáa kí n bá kí n tó yà sí nàìjíríà tí n bá padà wá. ọlọ́run mọ̀ ah ebi pọ̀ ráìsì tá à ń jẹ bí ọjà mọ̀ ń lọ yìí one hundred one èló ni ilẹ̀ ń pè Yorùbá one three abọ́ ráìsì kan ọmọ méje mo bí kò lè tó a jẹ ní ìfẹ́ kí n jọ mọ orílẹ̀-èdè ní àsìkò yìí o àwọn amúgbìmọ̀ tuntun wá yí dé o kọ́dà bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn tẹ́kùtà bá ti sẹ́ kékeré àwọn rówó gidi àti fíran tó wù á jà ń yó ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ èèyàn ò yó wàhálà pọ̀ kọ́nà sànú wa ni o. Ah. Ọlọ́run ní jẹ́ gbàdúrà irú ẹ̀. Ah, àti nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí àwò pọ̀ jù àkọ́kọ́ a rí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ bí wọ́n ṣe ń pààyàn bí wọ́n ṣe ń jalè bí wọ́n ṣe ń jiyàn pé ọrọ̀ ajé gan ò tiẹ̀ kò tiẹ̀ lọ déédé so mi ò gbàdúrà láti jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí so tá bá ti wo àwọn orílẹ̀-èdè míì bí Togo bí Ghana bí ẹ wo Dubai so tá a bá ti wo gbogbo àwọn orílẹ̀-èdè yẹn rí i pé ìyàtọ̀ gidi gan wà ń bẹ̀ ju orílẹ̀-èdè tá a pè ní Nàìjíríà yìí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan pé tí n bá fẹ́ tó wáyé ṣé mo lè gbàdúrà pé kí n jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí mi ò gbàdúrà irú ẹ̀ mi ò tiẹ̀ gbàdúrà irú ẹ̀ sí àwọn ọmọ tèmi ah kò wọ èèyàn tí àti ẹ̀ tí lè sọ pé káàdì bá a bá ṣẹ̀ tó máa tún wá náà bàbá èèyàn bá tún máa wá náà tó bá pè yẹn ń wá o mi ìbẹ́ lọ́n kí n jọmọ lédèrèdè nàìjíríà o nàìjíríà ò dáa àwọn tó jó lórí ìwọ̀ mọ́ ló ìkànnà fi ń ṣe fún wa. kó tí rí mọ́tò jẹ́ bẹ́ẹ̀ ìlú fádámọ́dà mi ni gbèlè kan là bí mi sílùú òyìnbó láyéláyé bàbá mi ó bí mi ọmọ bẹ̀nẹ̀ ìyá mi ó bí mi fẹ̀nẹ̀ ìbàdàn ìyá mi ń bẹ́ẹ̀ nàìjíríà náà mo máa ń mo máa dúró sí. òun náà lẹ́tí rí yẹn ti gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ lórí ọrọ̀ ajé lórí ọrọ̀ ìlú wa nàìjíríà lórí ọrọ̀ òbí ẹ má gbàgbé wípé mo sọ fún yín pé ilé Ifẹ̀ la wà ní ọjà sábó kò bó ṣe jẹ́ ẹ̀yin tèmi nílé Àyìnkẹ́ Dára Kújẹ́rẹ́ lórúkọ mi lórí Orísun náà ni a wà ẹ má yí kúrò lórí Orísun.